Hmm, ayé ń polúkúrúmuṣu òtítọ́ dọ́jà ó dèké irọ́ di gbajúmọ̀ láwùjọ ó dòun ọmọ aráyé ń kówó lé lórí kiri ọ̀pọ̀ àwọn olóṣèlú wa gbogbo ti di ọ̀jẹ̀lú tán òṣìṣẹ́ ìjọba àwọn òrówó oṣù gbà déédéé ẹni kàwé òríṣẹ́ fi ṣe ọ̀pọ̀ ẹni kọ́ṣẹ́ ọwọ́ ti dà lárìnká nígboro ọ̀pọ̀ sisi gan ti di olówó nàbì pẹ̀lú sítáì ọ̀pọ̀ ọ̀dọ́ ti di gbájú ẹ̀ tán wòlíì èké ló gbàgbóró kan bí àjàkálẹ̀ àrùn ọ̀pọ̀ àfà oníláwàní ní ń túrọ́ tà bí èlùbọ́ ifá gan ò gba ẹ̀kọ́ àti pupa mọ́ ìdìdá dọ́là rè nílé baba adífàlà òdodo sọ wọ́n láwùjọ gbogbo ayé ló ti fẹ́rẹ̀ẹ́ jẹ dòdò tán ẹnu wa ò wá gbòdòdó mọ́ àfikẹ́lẹ́dùà hmm, kókó wayọ̀ ah ilé ayé ilé ogun ayé bò láyé yí lọ bò láyé yìí ó bàjẹ́ dé lọ àfikọ́ lọ́hùn ó sọ ni Yorùbá Report náà ni ẹ̀ lẹ́mẹ̀wọ̀n.